بسم الله الرحمن الرحيم الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين عاقبة للمتقين ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته kí àwa jàmọ́ ká tó jáde káwọn gbàgbé pé a ní ìnáwó ń bí ní ọ̀túnla a ṣe ìjòkó àkíkọ̀ láago mẹ́sàn-án sí mẹ́wàá pẹ̀lú gbọ́lọ́n nínú mọ́sálásí bí náà ni bàbá tí wàá ń dìde ama máa bẹ̀rẹ̀ prógámù wàlímà àwọn ọmọlétí láago mẹ́wàá pẹ̀lú gọ́ọ̀lọ́n inú mọ́sálásí ndí náà láti jòkó àfikọ́ asíndíje ààbọ̀ sí kọ́ńpáǹdì inú mọ́sálásí ndí bákan náà tí wọ́n ti tó àga sílẹ̀ fún wàlímà àwọn ọmọ ọlọ́run àbẹ̀wò gbogbo ọlọ́run jọjá sí rọrùn ó tó pọ̀ sí fún wa kíra wọn ti rí rà ní àtúnfẹ́ràn gbogbo wa tẹ́lẹ̀ tààtì gbọ́tẹ́ àbí tààtì gbọ́tẹ́lẹ̀ àfẹ́ràn wa létí wa tààtì gbọ́nà àti gbọ́nà nù abẹ́rẹ́ nǹkan náà kò ti kájú jọ́nà lọ. ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bá ti mọ̀ kó ní ní ọjọ́ júmọ́ àwọn gbàgbé àwọn ẹ̀kọ́ júmọ́ tá a máa ń ran létí. bẹ̀rẹ̀ láti orí ìwẹ̀ júmọ́ ìwọ̀ yìí tó dáa jù nínú aṣọ wa sísàdúrà lọ́pọ̀lọpọ̀ fífi àkáàrà kíka sóràtò káà ìṣẹ̀ṣọ̀ láti fa nẹ́bì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abẹ́lẹ́ òǹkọ́lọ́ kó gbà ní ìjọsìn fún wa. ní ìtẹ̀síwájú nínú tẹ̀síru sóràtò káà eléyìí tí à ń bá bọ̀ wá. a rí pé a ní níyànjú wípé bàbá ti parí súrà náà lọ́sẹ̀ tó kọjá ìbọn gẹ́gẹ́ bí ètò ọlọ́run pẹ̀lú àwọn àlàyé tá a gbìyànjú àti ṣe fúnra wa ń bẹ̀ kò jẹ́ ká sì parí ẹ̀. Aya tí a ti dúró lọ́sẹ̀ tó lọ, òun náà ni aya ẹlẹ́ẹ̀kejìléní ọgọ́rùn-ún one oh two. Níbi tí ọlọ́run bá lè tẹ ọlá tó ti ń jẹ́ kó yé gbogbo wa kó kálukú wa náà ká mọ irú àwọn èèyàn wo láàbà sí irú àwọn èèyàn wo láàmú irú àwọn èèyàn wo láàbà irú àwọn èèyàn wo lẹ́jọ́kùnrin fún wa irú àwọn èèyàn wo náà ni ó máa jẹ́ alágbọ̀rọ̀dún wa bákan náà bó láàrin àwa àtọlọ́run báwo ló ṣe dán tí òbí ní jẹ́ sí wípé nǹkan kan lágbọ́kànlé lórí pa bá ń béèrè ìdí àbùkátà wa torí tó bá ti jẹ́ ògbéǹda lè kíyàmà ọlọ́run ọba àlejò ọlá yóò kó gbogbo wa jọ àtàwọn nǹkan náà ń jẹ́ náà o òǹkàlùkù wáyà àwọn nǹkan tí ẹ máa ń pè láyé ẹ pè wò lónìí òun ní tọ́lá ọba àlejò ọlá tó sọ fún wa nínú àyà ilé ìfi àti dúró àwùjọláì ìrìnà ṣètò ọ̀nà rọ̀jí tọ́lá ọba àlejò ọlá ní afa àṣìbà lẹ́bí káfàrú àyìnyẹ sẹ́fìdú ìbádí ní dùní ṣé àwọn ẹni tí wọ́n ṣàìmọ̀ oore sẹ́mi ọlọ́run ṣé wọ́n ń ròyìn pé káwọn mú àwọn ẹrú mi àwọn ẹ̀dá àtẹ̀mí tí mo dá táwọn mú wọn ní olùrànlọ́wọ́ yàtọ̀ sí èmi ọlọ́run yóò sì wọ́n láǹfààní kan léni ni ẹ̀rí wípé arẹ́lọ́ọ̀bá àdékọ́lá fọ èsì ááyà yẹn sínú súrà míì ó ní kílówí kálà àṣìṣe ńlá pátá gbà ni fẹ́ pa òun ọlọ́run ọba tì kẹ́wàá lọ mú nǹkan míì bóun ní ọ̀ràn yín lọ́wọ́ òun ní ọ̀ràn bá yín bóyá bùkátà yín. kódà kẹyà kúrú nàbí ìbàdà ti yìn àwọn tí wọ́n bá a débi pé wọ́n ń jọ́sìn fáwọn nǹkan náà tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ àwọn nǹkan yìí wọ́n sì takò wọ́n àwọn gan sàì nígbàgbọ́ sí wọn. wọ̀yẹ̀kùnú nà àlẹ́ yìí dídá kódà wọ́n takò wọ́n jọ náà àwọn náà jẹ́ ìdàkejì ara wọn jẹ́ kó orogún ara wọn wọ́n jẹ́ ẹni pẹ́lú ti tún sọ láàyè nínú ẹ̀kọ́ wà mẹ́rin yáṣọ àǹdíkiri rahman gbogbo ẹni tó wá lóhùn mú nǹkan ní ìyàtọ̀ sí wọn ọlọ́run lálábàáṣe ni ọlọ́ni tó gún ní kòmí tó wọn náà bá àjọ káyé nǹkan yìí láwù ṣètọ́n ṣètọ́nù láti kíni ṣètọ́nù láti tì í ẹ̀rí ọwọ́ lẹ́wọ́ kọrí òun ni ọmọ jẹ́ alábàárù rẹ̀ torí ìdí eléyìí ọlọ́run ọba aláà ó kó gbogbo wa sí àkíyèsí labala eléyìí ọlọ́run wa ń tẹ̀síwájú nínú nǹkan kéènì àti ẹ ká tún ronú sí fún gbogbo ẹni tó ṣe pé ọba lọ ya aláìgbọ́rọ̀ fọlọ́ ńlẹ́nu ọlọ́run yẹn nǹkan ní láàyò láti máa tẹ̀lé láti máa ṣe ìfẹ́ inú nǹkan náà yàtọ̀ sí ìfẹ́ inú tọ́lọ́wọ́n bá tó dá wa. ọlọ́wọ́n bá rí kọ́lá ń sọ fún wa láti lè jẹ́ àmàmà dájú wípé ní wọ́n bá béèrè lọ́wọ́ ọ náà wípé ká tiẹ̀ lẹ́ni tó sọ̀tì jù láyè ká lẹ́ni tó sọ̀tì jù ní bá béèrè pé ká lẹ́ni tó sọ̀tì jù lọ́wọ́ tìrú wa lọ́wọ́ èmi àbí lọ́wọ́ rẹ̀ ẹrù pé nínú tá a máa sọ ní pé àpẹẹrẹ ni tó wáyé tí òbí máa àlọ ọ̀pá tán àbẹ́rẹ́ kan bẹ́ẹ̀ ni tí ó wáyé tí ò lówó lọ́wọ́ tí yà ń jẹ́ àbẹ́ni tí ó ṣe bísíǹnẹ̀sì kan tí ò wáyé ló ń bẹ̀rẹ̀ a máa sọ pé kó bá àwọn olóṣọ́ọ̀tì lójú tiwa láyé ń bí lóòótọ́ olùjọ́ bí ìgbà tí ká lọ pẹ́ nìyẹn sọ́ọ̀tì ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ta lẹni tó sọ́ọ̀tì lọ́dọ̀ ọlọ́run ta lẹni tó sọ́ọ̀tì kọjá jẹ́ ọlọ́run bá àdékè lábẹ́ sọ ọlọ́run yẹn fún wa nínú àwọn ayé yìí. èèyàn bá wà á lè kó gbogbo ọrọ̀ ayé yìí jọ tó bá ti lè jẹ́ kan lóòótọ́ náà bá àlékè ọlá sọ yìí ó tọ̀ ń sọ́ọ̀tì ni ẹ̀ kọ́ lọ́mọdé á sọ́ọ̀tì o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين آمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فأبطت أعمالهم فلا نقيم له يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نصلا خالدين فيها لا يبغون عنها ولا قل لو كان البار مداجا كلمات ربي قل لو كان البار مداجا لكلمات ربي لنبذ البار قبل أن تنفذ كلمات ربي قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ọlọ́wọ́ bá àlèkè ọlá ń bá wa sọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlèkè ọlá ní kúl ìrà nẹ́bì sọ fáwọn àlùmọ́ rẹ sọ fún wọn yí pé alínú náà fi ń kú bíl àkọ́sárì náà àmàlẹ́ ẹ̀fẹ́ tí ẹ gbọ́ ẹgbẹ́ ń sọ fún yín ta lẹni tó fọ́ọ̀tì jù ta lẹni tó ṣòfò ta lẹni ọjà jẹ ẹgbẹ́ ń fún yín nírò nípa ẹni tí ọjà jẹ jù ẹni tó ṣòfò jù lọ nínú gbogbo àwọn èèyàn ẹgbẹ́ bá ti mọ̀ yín pé gbogbo nǹkan tó wù kó lè ṣẹlẹ̀ láyé kàtígórì báyìí kàtígórì ni ẹgbẹ́ bá ti mọ̀ yín pé tí wọ́n láwọn èèyàn kan páàsì a rí wípé with percentage ni wọ́n lè lẹ́lòmíì ó pààsì lóòótọ́ by credit ẹlòmíì náà sì pààsì wọ́n á ní ó pààsì pẹ̀lú kíni ó gba very good ẹlòmíì sì ní wọ́n á ní ó gba excellent àbí kan sọ pé distinction ẹ̀rí bẹ́ẹ̀ náà ni àwọn tí ò páàkì náà ẹ̀rí wípé grade by grade náà ni tiwọn náà nígbà tó bá ti ń gba bí í ọ̀páàkì o fọ́sùnkún lọ lé ní ìyóhùn kan tó jẹ́wọ́ fẹ̀ sunkún náà sí ni ká tó wá sọ pé f àpèkúnnu f àpèkúnnu f nine fẹ́ẹ̀lì nu abẹ́rẹ́ ìgbà ọlọ́run bá àlejò ọlọ́wọ́ gbé wá àwọn ọmọ ẹni tó ó ní àhásàr àhásàr ismu kí ni yẹ ismu tẹ̀bìlìyà ismu tẹ̀bìlì nìyẹn ọlọ́run bá àlejò ọlọ́jọ́ ká mọ̀ yìí pé òfò tá à ń sọ o the highest order ni o the highest level òfò ẹ̀rí ga. sọ́kùnrin ti pé tí ń sọ pé àwọn kan sófò àwọn eléyìí òfò tí wọ́n tó ju tàwọn yòókù lọ the highest one nílé ìtọ́ ọlọ́run bá ń sọ fún yín o ọlọ́run dákun abẹ́ o àti tó kéré jù ní òfò ọlọ́run ẹja sì kán bẹ́ẹ̀ o. téèyàn bá gbọ́dọ̀ àlẹ́jà níṣẹ́ tí ó tà wọ́n lò sọ́ọ̀tì kò sẹ́ni tí èèyàn kó wọn sọ́ọ̀tì rẹ̀ léyìn abẹ́lẹ̀ kàṣe ilé ìtọ́nà ọba àlekọ́lá ń tọ́ka sí ojú kéèyàn gbọ́dọ̀ àlẹ́jà kọ́tà

ó ti ta ògbọ ìjà kan tẹ̀kọ́ náà sọ́tẹ́jì náà nù àbúrò ẹ̀rọ kan ó jura wọn lọ. ẹlòmíràn wà lọ́jà àtọwọ́ àti gbogbo àwọn tí fi ń tajà yóò fọ́ ti gbogbo ẹ̀kọ́ nílì kankan mẹ́. àbẹ́ni ó kọ́ ọjà sí sọ́ọ̀bù tí gbogbo sọ́ọ̀bù jóná ṣé èyí ni ọmọdé ti gbóhùn tajà kan àwọn òun rẹ̀ lọ́wọ́ rẹ̀ kan sọ́ọ̀bù jóná gbogbo tí ń kọjá sí gbogbo ẹ̀ ló jóná papọ̀ abẹ́rẹ́ náà sákùn mọ́jà sọ́ọ̀tì o àti sọ́ọ̀tì táyé ń bí àti tìjọ́ gbé nàìjíríà kí á mọ́jà sọ́ọ̀tì ọ̀kan bẹ́ẹ̀ lọ́hùn ọlọ́run bá nítorí wọn tọ́ka sí fún wa tọ́lọ́n bá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹ kẹ́rù ọba mi kẹ́rù ọba àwọn tí wọn náà ń gbọ́ o láti ń sàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ wọn ọlọ́run bá nítorí wọn tọ́ sí tọ́ka sí ìsọ́ọ̀tì etí àwọn èèyàn wà di pé wọ́n tó ẹgbẹ́ náà lọ́kọ́ ọlọ́wọ́ ń sọ fún ọ pé ìfọ́ọ̀tì fẹ́ ń bẹ tó tún jù yín lọ o ara rẹ̀ wàá bùwà ìmá sọ tó báwo lèmi náà ti ní jẹ́ kan lẹ́yìn tí ń fọ́ sí ilé yìí gbogbo àwọn ìlú ìgbà mẹ́ta ọmọ kọ̀ọ̀rán nìkan láwọn ata sọ́sẹ̀lẹ̀ káàdì ìjọjú hàn sábà débi ọ̀yà ẹ̀yẹ káàdì ní sí i lọ́nà máa ti sọ fún àwọn abàrá dàgbàrú lẹ́nu kùrán àmọ́ alákòóró dín náà tó fà àlùwà sẹ́bà ń ka kùrán yẹn máa ronú sí i sẹ́bà ń ka kùrán yẹn máa ronú sí gbogbo bá ẹgbẹ́jọ́ kan jẹ́ sí pé ẹ̀rẹ̀ àwọn àánú dáhùrú níkà dáhùrú tó èmi ronú sí ní rẹ̀ wọ́n náà ra ìtẹ́jọ́ ní Yorùbá ọmọ Yorùbá kà ẹni Yorùbá ò lẹ́nu ra ìtẹ́jọ́ Igbo ọ̀rọ̀ òyìnbó kà gbogbo èdè wọn ti gbìyànjú àti tu sí ọtún sáwùsá ọtún sí India ọtún sí Indonesia gbogbo èdè tó bá lọ gbọ́. torí ìdí eléyìí jẹ́ ọlọ́wọ́ bàbá àlejò ọlọ́ńdá wa sọ̀rọ̀ ń pè wá sákìyèsí ẹ̀yin ló ti gbọ́rọ̀ wá àhálí nùnà bí òkun tẹ́ẹ̀jì á fún yín nírò ẹtẹ́ tí bẹ́ẹ̀ lẹ́jọ́ ká sọ ń tẹ́ mà fún yín tẹ́ẹ̀ pé kábàrù àdéhùn ni àlàásìlò bèrè kábàrù mẹ́ta ìfádàtò lè mọ̀ káàtọ̀ kí mo pè ìfádàtò àlè mọ̀ káàtọ̀ òun ni pẹ́ni tá à ń bá sọ̀rọ̀ tí ò ti mọ nǹkan yẹn tẹ́lẹ̀ abẹ́sọ̀ fún. nígbà tó kọ́ tọ́lá wárí bẹ́ẹ̀ àlìfáàdà ń kọ́ ìlàkùsùlẹ̀yìn àlìfáàdà tó ìmà bá ìdàtẹ̀lẹ̀ khabar wà ìmà láàtúmọ̀ tó ní fàáyìdà. ó ṣe é ṣe pé ọ̀pẹ́ tá sọ fún ti gbọ́rù nǹkan yẹn nílò tọ́ ẹ láàtúmọ̀ tó ní fàáyìdà nìyẹn. pé á ah, mo ti gbọ́ yóò wá jọ máa pé ń tọ́ ọmọ tẹ́lẹ̀ lódodo fún ọ pé bẹ́ẹ̀ ni mo ti gbọ́ ọ́ àìsàn sọ yóò dodo ni. fáyọ̀dé tẹ̀lé kábàrù ẹni tó ti wà gbọ́ ní ẹ̀hẹ́n ọ̀rọ̀ yẹn ṣe láǹfààní yóò máa lọ ronú sí i. èyíkéyìí tó hàn kó lè jẹ́ èyí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ tọ́ náà wà ní wípé fáyọ̀dé tẹ̀lé kábàrù ni ọmọ jẹ́. pé ń tọ́ ọmọ tẹ́lẹ̀ náà bá ní pẹ̀lú abẹ́sọ fún ọ. ọ̀rọ̀ nínú tóbi sọ̀rọ̀ ṣe tó jẹ́ pa gbọ́dọ̀ àgbọ́yé ọ̀rọ̀ yìí tá a bá kà délẹ̀ òun ni wípé fẹ̀fẹ́ tá à ń sọ lẹ́ẹ̀kan tó lọ́jà ó ta àwọn tó ẹni tó lọ́jà tó lè pé déédéé ojú owó tó lè rajà nìkan lórí tó bá lọ́jà ń gbà mí ó lè padà rí gbogbo géèmì tó yẹ kó rí ní àná ó lè padà rí lónìí àbẹ́ẹ̀kọ́ ni èyí tí lánàá ó lè padà rí gbogbo ẹ̀ lónìí ah ẹ̀gọ́ hmm. lánàá tá a sì lọ́jà ojú owó nìkan la rí àmọ́ à ẹ̀gbọ́ alhamdulillah kódà adúgbòlẹ́bẹ̀ náà. ẹni tó sì lọ́jà lánàá yóò rójú owó bẹ́ẹ̀ léèrè ẹni tó lọ́jà lónìí tóun náà máa dúpẹ́ lọ́dọ̀ náà pé kódà o kódà àtọ́rẹ́rẹ́ ní ètò tó pọ̀ yanturu. ẹni owó sọnù lánàá aláàánú ó lè sọ ònù lánàá èmi lè sọnù gbogbo ó ti fi tajà pátá mo ti tajà tán mo ti kówó oúnjẹ ló wà ní gbogbo ẹ ọsàjà máa bẹ lọ àlẹ́ èlò ni ṣe ọmọ tó ní five hundred thousand five hundred thousand bẹ́ẹ̀ àmọ́ akpọ̀ ọ̀rọ̀ wọn sáà mi ọ̀nà wọn bá yín bí ọ̀dà ẹgbẹ̀rún wa mi lò yìí nínú ènìyàn náà yóò fò ókè o tàbá mi sọ wípé ní lèkó lè ṣe yín ẹ̀yìn ìfarakọ́ta omi ìwàdí wọlé ìsàlẹ̀ láì ìfarọ́kọ̀ta mi ní ìwádìí. Nìkúlì ṣe ìfarọ́kọ̀ta ó ìwàdún. Fáni gbogbo ń tí èèyàn bá ń lé gbogbo ń téèyàn fẹ́ ní téèyàn ò rí ní ọlọ́run lè ṣe fún yẹn padà o. Gbogbo sọ́tẹ́jì tó bá lọ́wọ́ láyé ọlọ́run lè padà ti dé nìdí lọ́la. Tó sì máa dúpọ́ lọ́dọ̀ ọlọ́run gan tó ti gbàgbé. ìjọba bá bá ní láyé lásìkò yìí tọ́lọ̀ bá tún gbé dẹ́kun dé nífẹ̀ẹ́ èyí ti fẹ́ bàjẹ́. ọ̀nà wa tó ń ṣe lọ́wọ́ yìí nígbà tó ń bọ̀ wá ní láyé àná tí wọ́n wá rí iye tó bá dé ìgbà tó kàdà ń pọ̀ lẹ́nu bíi táǹsì tẹ́lẹ̀ ń ah tọ̀ nígbà tó lọ ni kó sì yé yẹn tabaraka bóò ti ń fọwọ́ bojú bóò ti ń sunkún bẹ́ẹ̀ náà máa sin ní mú bómi ti ń jáde lójú ní jáde ní mú. torí pé táwọn ọ̀kadà wọn bá bẹ̀rẹ̀ orúkú àbí tí mọ́tò ń bá tó kọjá ó tó bẹ̀rẹ̀ fún lépè bí ó ṣe ku orúkú sí lórí. ṣùgbọ́n níṣẹ́ ńkọ́ wọ́n èsì ìṣẹ́dé sàlẹ̀ ní náà ẹnu díẹ̀ yẹn ìyẹn sì ti à ń fíìlì ìgbádùn rẹ̀. ìtumọ̀ rẹ̀ náà ni wípé gbogbo òṣòro tọ́wá bá ní láyé gbogbo sọ́tẹ́jì tọ́wá bá ní láyé ìyẹn lè padà rí géèlì tó tún gbàgbé sọ́tẹ́jì yẹn o ṣùgbọ́n tẹ́lẹ̀ yìí ti jẹ́ òfò ayérayé òfò ńláńlá tọ́lọ̀ náà ti pè ní akùsàrínà àmẹ́lẹ̀ ẹni tó ṣòfò tẹ̀ òun ni wípé ẹgbẹ́ ń padà lọ tún ṣe kò ṣeé ṣe mọ́ ẹ̀ríkà ẹgbẹ́ ń padà lọ tún ṣe kò ṣeé ṣe mọ́ tọ́lọ̀ ti pè ní ara tọ́lọ̀ ti pè ní òfò ayérayé nìyẹn bàbá ìsọ̀rọ̀ pé lè kó lè ṣe ẹ̀yìn.

ayé ló balùkù wọ́n ti tọ́jú ẹ̀ka rẹ o ọmọ bá jẹ́ òfò fún níjọba rẹ kìí àmọ́ o ẹni tó bá tọ́jú kóhùn jèrè kalẹ̀ láyé ló jèrè jọ náà ọlọ́run sọ fún wa yìí o tí wọ́n á lè ní pèsè kalẹ̀ bí jọ náà táwọn òbí jáde jẹni tí ó jèrè jọ náà tí wọn náà fi jẹun tí ó jèrè jọ náà tẹ́mi náà fi jẹun tí ó jèrè jọ náà tẹ́ mo ní sẹ́ẹ̀ tí mi jọ náà lọ́wọ́ tí wọn náà ní sẹ́ẹ̀ lọ́wọ́ ẹni ọba ti ní ó sàlékún rẹ̀ ẹni tí ọba tí nìkún náà lọ ni o tó fi jèrè jọ náà o wọ́n tó bá níṣẹ́ tó lè fi sọ́ọ̀tì jọ náà lọ́wọ́ lọ́jú ilẹ̀ o torí pé òun lò fún ńlá ọlọ́run sọ fún wa yìí o ọlọ́run bá nìkan lọ́wọ́ ń sọ fún wa yìí pé ẹgbẹ́ ń sọ fún yín alùnà bí nǹkan kẹ́jẹ̀ ń ta yín lólobó kẹ́jẹ̀ fún yín làbárè pẹ̀lú àkàrí náà àmàlà àwọn ẹni tí ìṣẹ́ wọn sọnù mọ́ wọn lọ́wọ́ ń jẹ́ ọdún ìdarí tìyá náà àwọn àwọn ni alẹ́bí náà dọ̀là sáyọ̀ òun fẹ́lẹ́ àyà ti dúnìyà àwọn ẹni tó ṣe yí pé sáyọ̀ òun fẹ́lẹ́ àyà ti dúnìyà ìṣẹ́ wọn tí wọ́n ṣe láyé kódà wọ́n rò ya kàbù náà àná òun yóò sì nù nà súnìyà wọ́n rò lẹ́nu wọn wípé ní ah, àwọn ti tẹ́ kódà àwọn pàfẹ́tì sẹ́yìn dáadáa nínú àwọn iṣẹ́ tó ń kálukú àwọn táwọn sọ̀rọ̀ ọmọ tọ́ka sí ni pé ẹlòmíì náà gbàwẹ̀ nù wọn ẹlòmíì náà lọ ájì nù wọn ẹlòmíì náà kírun nù wọn ẹlòmíì náà tọ́jú ṣe nù wọn ṣùgbọ́n sábẹ̀ náà ọlọ́run ní sẹ́yìn dọ́là sẹ́nà ti sọnù mọ́ wọn lọ́wọ́ wọ́n wà àtijọ́ gbọdọ̀ dìtì yàmọ̀ wọ́n à ní rí iṣẹ́ yẹn máa ń jọ gbọdọ̀ dìtì yàmọ̀ ẹ̀rọ náà ọlọ́wọ́ bá lè tẹ́lá nígbà yẹn lè la àwọn pèlékè ni o tafsiru mada tafsiru bil mahur ọlọ́wọ́ bá lè tẹ́lá ń sọ nǹkan yẹn fún wa òun náà ló sì bá wa sàlàyé nǹkan o tẹ̀sẹ̀ pé ọkọ̀ lọ orí wa kẹlẹ́ àwọn ti sàlàyé ẹ̀ ó ní ẹ̀jẹ̀ ń fún yín ní ìrọ̀jọ́ sọ́ọ̀tì jù ọkọ̀ àgbègbè ta lẹni náà àwọn lẹni tó ṣe wípé tọ́ba dígbọ́gbẹ́ndà lè tìyà gbogbo sẹ́ tí wọ́n láwọn ṣe láyé wọ́n wà tí wọ́n lè rí wọn ọkọ̀ dínà ìlàmà àmìlú àdékùnlé wa ní tíwájú nǹkan nǹkan ọkọ̀ dínà ìlàmà àmìlú fàjà alnáwù àbá amẹ́sùrọ̀ wọ́n ti fẹ́ láyé wọ́n ti wàhálà wọ́n ti àì wọ́n gbáwẹ̀ kódà wọ́n kíran wọ́n yọ sàká ṣùgbọ́n gbà tí wọ́n di iṣẹ́ òun fẹ́ pé nígbà wọ́n yà ní kìyàmà wọ́n débẹ̀ wọ́n bá nǹkan kan bẹ̀ wọ́n atẹ́gùn ti gbé lọ kò sí tó fà wọ́n ti dé gbìngbì tọ́lọ̀ ni wọ́n má débẹ̀ àwọn akẹ́kẹ̀ẹ́ kan sì ń bẹ nínú àwọn iṣẹ́ téèyàn máa ń ṣe tí àwọn èèyàn kíyèsí ó máa ń iṣẹ́ dáadáa yàn tó bá wọ ìráyè yóò gba gbogbo ìdààmú ráyè tí ìyá tá gba odò tó gbá nǹkan lọ bẹ́ẹ̀ ni ó gba dáadáa gbogbo àwọn dáadáa ń dànù. láì mọ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sá kíyèsí kò yẹ ibi tá a ti máa gbọ́rọ̀ ọlọ́run ká máa sá torí pé yíwùn ló ṣe ó ṣe pàtàkì bá nígbà tó ṣe pé jẹ́nẹ́rà lè kìí àmọ́ ẹgbẹ́ lọ́kùn ṣe ìmọ̀ ní òsínlẹ̀ ó ti lọ ní ẹnu yẹn ọba ti kó sínú òfò ẹni bá ti kó sínú òfò òun kó ní ẹnu kọ́lọ́ mọ́jà kó ní òfò. ìwọ náà gbọ́dọ̀ bí ẹrú ẹ látàrí ìwọ náà gbọ́dọ̀ mọ tó lè mú ọ kó sínú àwọn nǹkan wọ̀nyẹn. ọlọ́run bá lè ó wá ń sọ fún wa nínú ayọ̀ yìí wípé ní àwọn àwọn ni àwọn ẹni tí wọ́n fọ́ọ̀tì jù àwọn lẹni tí wọ́n ṣe wàhálà láyé wọ́n ṣe fisafisa ṣùgbọ́n gbogbo fisafisa wa yìí téèyàn máa rò pé ah, àwọn yìí níṣẹ́ wájú ọlọ́run pàtó jíjọ́ gbọ́dọ̀ àlè kìí àmọ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billah ẹ̀yin ẹ jẹ́ ká fojú wò ká múrù nǹkan tó lè jẹ́ bẹ́ẹ̀ wá láyé yóò ṣe dùn gbogbo àná la kọjá léwe abẹ́rẹ́ gan gbogbo àná la kọjá léwe akọjá lé ẹ̀kọ́ ẹni tí egu wéwò lọ́mọ akẹ́kọ̀ọ́ là ń sọ o tó jí lóru tó kàwé lọ́sàn-án gbogbo ẹ̀ níta ń kàwé jọ̀mọ́ lẹ́yìn tó bẹ̀rẹ̀ sẹ́nu ẹ̀ nínú ìṣẹ́ àn tó tún bẹ́ẹ̀ ìwé ọkọ̀ tí ó tó ọwọ́ àtijọ́ tó gba rìsọ́ọ̀tì ọwọ́ lọ bá yìí pé lẹ́yìn lẹ́yìn lòún wà jàmá mùsùlùmí kódà ó tiẹ̀ tó tó máa wádìí pé nǹkan kan náà yọkọ̀ máa sunkún náà ó tó máa wádìí pé kí ló fa tó wò fi gbòdo ṣé o àìsàn ní ọ̀rọ̀ ni àbí ìpèbí máa ń gbà ní ìpè ǹjẹ́ ráyè oúnjẹ ní sinna ẹ̀sáàmù wa ń bọ̀ lọ́nà. èyí ló fẹ́ rẹ̀ bẹ́ẹ̀ fún èrò fún èrò máa sunkún. kọ́ wá débẹ̀ kọ́ wá rí àwọn ẹ̀sìtì kan fún pé sẹ́ẹ̀rẹ̀ gbogbo sẹ́ẹ̀rẹ̀ tó ṣe pátá àwa ò rí bíi kò sí sẹ́ẹ̀rẹ̀ kata rí ní sẹ́ẹ̀rẹ̀ ń bíi wàhánilá. sẹ́wọ̀n ń sẹ́bẹ̀ ń sọ̀mí ti láyè ẹ wá kúfẹ̀ wá pípa yòókù rẹ̀ rí àárí wàhánilá. jẹ̀má kílẹ̀ rẹ̀ kílẹ̀ rẹ̀ yóò ṣe bọ́ọ̀lù rẹ̀ yóò rí ara rẹ̀ kódà kí wọ́n sọ fún kókó wá jòkó lẹ́kọ́ wá tún ṣe síìlì tóbi sí lákòókò yẹn kọ́ níbi sí mọ́ síìlì tóbi sí lákòókò yẹn kò lè sí dàmá lẹ́ni tó gbìyànjú tó ó sa ẹ̀sọ́ ẹni olódo ẹni tó gbìyànjú láti ẹ̀wọ̀n lákòókò ìrẹ̀wẹ̀sì ẹ̀ bá láti ẹlẹ́ kejì yẹn ó kéré ní tó ṣẹlẹ̀ kejì yẹn tó wàá rí mú ẹgbẹ́ bìtà lákòókò yẹn má ámbẹ́lì tàṣe ayé làá ti tún ṣe eléyìí tí wọ́n ti ní kò sá wò sátúnṣe ibi tá à ń lọ ní eléyìí lágbára o tẹ ẹ pé táyé mú àpèjúwe rẹ wáyẹn tí ó bá wà lọ tó bá wà lẹ́yìn wọn lè sọ pé àwọn ìta ni wọn ṣe mistake àbẹ ọkọ ni ṣùgbọ́n àwọn ti sàn ilé ìfún ẹgbẹ́ hàn kìrọ́nù káàtìbì yàrá-mú rẹ̀ má tàbàlù ìtọ́fà tó òfin bá fẹ̀ rẹ̀ ń bẹ̀ ẹlọ́run ti sọ̀rọ̀ gbogbo wọ tó o bá ti fi nínú tó lè ṣẹlẹ̀ ní wípé wọ́n fún tọ̀hún ní ansati tóun ní kó ṣiṣẹ́ sí òun á mú pépà àti ẹ̀wà láti ilé abẹ́rẹ́ gan ọwọ́ ajá ọ̀fíìsì àlálà ọwọ́ ajá wa wọn ní èyí tó wọn fún wa yẹn èèyàn ráìsì ní èkó fáìn bẹ́ẹ̀ dáadáa ọ̀fíìsì àti ọmọ ọ̀fíìsì àti ọmọ já lọ́rọ̀ yìí òun máa fi ṣiṣẹ́ jẹ́mọ́sẹ́ rẹ̀ pé tọ́lá ti ṣiṣẹ́ rẹ̀ ń sá tọ́lá tọ̀ ní ìsìn tán gbàtà àbá tí ń wo ìwé tí wọ́n lé máàkì máa ti ní bọ́ọ̀ fíjà àrùkẹ́lẹ́ lé ìgbésí ìtàzù kí ni ó dé ó rà yọ kó bẹ́ẹ̀ ni kọ̀sọ̀ ní ti lẹ́nu àpèjúwe tó súnmọ́ nìyẹn ṣùgbọ́n tó wá wà níwájú wa lẹ́yìn tó bá rí pé kí nìkan ni láyé wọ́n lè padà kọ̀ǹsídà àwọn nǹkan kan tí wọ́n bá rí nǹkan kan míì máa àmọ́jọ́ta yìí kò sí kẹ́nẹ́ torí ìdí eléjì àwọn ọlọ́ọ̀bà àlekọ́ lára ń sọ fún mi àti ẹ ká lè ronú sí pé nǹkan àwọn ìṣẹ̀tẹ̀ kan bẹ tó lè bàṣẹ wa jẹ́ tó lè daṣẹ wa nù níwájú ọlọ́run ọlọ́run wá fẹ́ tún sọ nǹkan náà fún wa kémi àti ẹ gbìnà sí ọlọ́wà ní wúlà ọ̀kẹ́ àìmọye àwọn tá a sọ yìí pèsè wọn sọnù nígbàgbọ́ ìlànà kìyàmà wọn wáṣẹ wọn tí wọn ò ní rí gbogbo àwọn fẹ́ dáadáa tí wọ́n ti rò pa àwọn ti ṣe wọ́n wá ìrun ọ̀ràn yẹn wọn tí wọ́n ní rí bèlè pé wọ́n tiẹ̀ wá rí náà fílà síyámù lẹ́yìn wọ́n wá àwẹ̀ ọ̀ràn yẹn wọn tí wọ́n ní rí bèlè pé wọ́n wá ara àwẹ̀ sàbẹ́ẹ̀lì àbí wọ́n wá rí àwẹ̀ sàwáàlì àbí wọ́n wá rí àwẹ̀ àràbíjáwọ́mọ̀ arọ́fà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àwẹ̀ tàtọ́ wá àtà máa ń gbà jàmáà wọ́n wá sàkátì wọn ò ní rí bèlè pé wọ́n wá rí sọ́dákọ̀ ájì wọn wọn ò ní rí ájì ọ̀ràn yẹn wọn ò ní rí bèlè náfìlà ájì tí wọ́n ṣe. jàmá mùsùlùmí ọlọ́ọ̀bà àlejò ọlá ní alladhina kafaru bi ayati rabbi. ọ̀ká mi àwọn tá a sọ yìí àwọn làwọn tí wọ́n ń sáyè mórí wọ́n ń sáyè gbàgbọ́ sí àwọn ọ̀rọ̀ wọn ọlọ́wọ́n ọba láyé abẹ́rẹ́ ìgbà ẹlòmíín kírun tòun ti bẹ́ẹ̀ kò nígbàgbọ́ ní ọ̀rọ̀ ọlọ́run. tí a bá sọ wípé tọ́lọ̀ ń wáyé ni yóò ní ju ẹ ti ń lẹ́sọ̀ yẹn tí mo sá ń tó ń kí tí ò yí ìwà padà tí ò yí ọ padà níbi ìwà abú tí wọ́n rẹ̀ pé ìrún rẹ̀ gan ẹ kó kíyèsí látàrí gan ọgbọ́n ni ọlọ́ni téèyàn bá ń kírun dáadáa òun ni pé ìrun gbọ́dọ̀ máa tún wọn sí. ìwọ́n náà gbọ́dọ̀ máa lè tóbi fi ń kírun ìwà ní ń dáa sí. gbogbo ọtọ́ bá ti ń kírun tí wàá rẹ̀ ń burú sí irun rẹ̀ náà jẹ́ tọ́wọ́ bá wájú ọlọ́run. wọ́n tó ń kírun iná lò kúrọ́ wọ́n tó ń kírun iná lọ ń jalè wọ́n tó ń kírun iná ló ń mutí wọ́n tó ń kírun iná ló ń ṣe jìnnà wọ́n tó ń kírun iná kan ẹni dájú ẹ̀. kálá sọ̀lá tuká bẹ́ẹ̀ mọ̀ kúkú la ìdàlá.

àwọn tí wọ́n jẹ̀bi ikú nẹ́ẹ̀sì ti wà lọ́tọ̀ tó o sì lè dádájọ́ yẹn mú wá látọwọ́ ara rẹ pẹ̀lú àwọn tí sólútọ̀ ìjọba ń bẹ lọ́wọ́ wọn tó fi ń bẹ lọ́wọ́ wọn. àwọn ni wọ́n ní ọgbọ́dọ̀ wájú pé ẹ mọ̀ bá dẹ̀ làbí inú fàkítọ́lò ẹni bá lóun sì fáwọn ẹmú bọ́ta ẹ pa ta ló fún ọ láṣẹ yìí ìṣègùn ti ní láṣẹ sí lọ àbí wọn náà bá tẹ̀lé ẹ̀kan mú wọn náà kọ́ pa ọ náà padà nìyí torí pé òtí ibi tí wọ́n ti jọ ń lo òfin Islam tó bá yẹn ti jọ gbọ́ ogun tẹ̀sán yẹn yé ọkàn mẹ́lẹ́ ni ara rẹ o ò lè practicalize yẹn òun nǹkan táwọn èèyàn gbọ́ yé ìdájọ́ pé ẹ̀sìn wa ẹ̀sìn tí wọ́n bá ti gbọ́ yé kò sí wàhálà kankan wọ́n yà pé nìkan torí pé kò sí lẹ́yìn ẹ̀pá wọ́n yà wá sọ yìí pé torí pé ẹ̀rọ bá arábìsà rẹ̀ ti fẹ́rẹ̀ ṣé báwọn làánà ti practicalize yẹn. èèyàn mélòó ni wọ́n pa lójú ara ànábì ní mọ́kà tí wọ́n rẹ̀ jẹ̀ tìjú ìkùnṣẹ̀ yíyà nígbà náà. kò tí ì sí gbàláyé nígbà náà. nígbà tí wọ́n ń ṣe kọ àwọn òfin kọ̀ọ̀kan náà tó pé ní ṣe tó wù. pẹ̀lú òfin náà ti mọ̀ ẹ́ pé bó ṣe rí torí ìdí eléyìí jẹ́ alẹ́dínà káfàrú bí ààrẹ àti rọ̀bì ẹ̀. àwọn ẹni tá a sọ yìí iṣẹ́ ọwọ́ wọn òun ni wípé wọ́n ṣàìmọ̀ orin sọ́nà wọn bá wọ́n ṣàì nígbàgbọ́ nínú àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ẹgbẹ́ bó ti jẹ́ títẹ́ lómi náà lónìí. bí wọ́n bá kára àtàn náà kọ́ sọ pé ẹ bẹ́ẹ̀ ni a eléyìí rọrùn láti ṣe ṣùgbọ́n eléyìí òun ò lè ṣe eléyìí tí wọ́n á tún lọ́wọ́ àti àyà kọ̀ọ̀rán nìfi ẹ̀yẹ. abẹ́rẹ́ nǹkan nígbà tí yẹn lọ bẹ ẹnà àádá làrídìkù náà a a fífín ìfẹ́ àṣì ti ju àrùn n'o máa ń fín wẹ́tẹ̀ nínú àṣà ọlọ́lọ́sọ ẹ̀yìn náà gbẹ́wọ̀n fi sà àbẹ́yẹ̀ ọ̀gá ẹnà àádá làrídìkù náà ẹnu kùránì subhanallah yóò mọ̀ wá tó ẹ̀yà kùránì síbi tọ́lọ́ wò tútù hmm? ẹ̀mọ́ kan lágbẹ́mọ́ra ọ̀nàdébù abdulatif abdulatif abdulatif abdulatif lẹ́kọ̀ọ́ ọ̀n sọ̀gbà tí wọ́n sọ lágbà lórí gọ́vnà wọn ní ìfàtí àfáà kan wájú náà pé ká àfáà ò ṣe wáàsí àfáà wá débi àfáà wá ní fásọlá áà èèyàn rẹ ni wọn dépò kọ́lọ́ ọba àlejòlá jẹ́ dákọ̀ fásọlá ní kùránì abẹ́rẹ́ nǹkan torí pọ́ fẹ́ gbowó lọ́wọ́ fásọlá. kíláwí wàjágàrọ́ sí máa rọ́bì fásọ̀lá fásọ̀lá wàhánilá. ọ̀nàdébù ni òun wà ń jòkó ń jọ́nà àti ẹ̀sìn fún ọ́n lóye fún ó ní ọlọ́run tó wá ṣe torí pé ipò tọ́lọ́ ní kí wọ́n wà ń gbà náà pẹ̀lú gọ́vnà gọ́vnà wa pé ìṣúná ti sẹ́ ìṣítú òun ní sà òun fi tẹ̀lé kọ́ o. ó ní tọ́lọ̀ ń sọ ni wípé kẹ́ ẹ máa ọlọ́run máa kírun dáadáa kì o fásọlá ẹ máa kírun dáadáa lọ́n sọ ọ̀rọ̀ lọ́n sọ o. sì yí padà lẹ́ẹ̀kan náà ó sì change. àfa àbúrú wò lélẹ́yìí báyìí. àwọn táwọn wà níbi ayé ká máa rẹ́rìn àfa àgídí wa wá àwọn yóò wá sọ ayé àkùrá ni wà máa fi wọ́n máa túnú sí fẹ́nu tara wọn. ẹ̀yin náà ti wàhálà tá fèsì láyé bóun náà ló ní nísìnyí ó ti ká àfáàtà àfá ẹ̀ máa fúra yín. ẹ̀yin nígbà tó yẹ pé fẹ́nu lọ́pọ̀lọpọ̀ ń lò torí pé wọ́n fẹ́ tú kùránì sí ìfẹ́nu tara wọn. nígbà tí wọ́n tú sífẹ́nu tara wọn yẹn yóò ta pẹ́ tó fẹ́ sòdodo lóòótọ́ ọ̀rọ̀ yóò ta pẹ́ tó fẹ́ sòdodo. ń gbogbo wa dá wàhálà alẹ́ káàkiri ní tẹ̀síìlì náà sì nìyẹn torí ọlọ́run tẹ̀síìlì pọ̀ fẹ́ afẹ́ lónìí àwọn afáà kan àwọn aláfẹ́ ṣe lọ́dún fún á gbọ́n gbogbo gbèsè ayé wọn yẹ́dẹ́yẹ́dẹ́ gbèsè ayé rẹ̀ yẹ́dẹ́yẹ́dẹ́ ti wá nínú kùránì tó ní wọ́n kọ́ sínú kùránì gbèsè ayé tí wọ́n kọ́ sínú kùránì. láti ìgbà wọn ti bí aṣọ gbogbo ẹ̀ fún yín ah, kí lọ́kàn wọn pẹ̀lú yìí. àjẹkọ́rọ̀ fọmọ yòóyẹ́ lòun kọjá kò ní dáadáa kan tó gbèsè lọ ayé rí àwọn tó ṣe dáadáa fún tó bá sọ̀rọ̀ kó sọ̀rọ̀ nípa àwọn àwọn sẹ́yìn pèlè ọ̀ torí pọ́ tí síwù pé gbogbo ẹgbẹ́ tí síwù kẹ́yìn ò burú tó àwọn kan náà ti sàǹfààní lára rẹ̀ rí àwọn kan náà gbẹgẹrẹ wọ́n ti sàǹfààní lára rẹ̀ rí kó mẹ́ta rárá láyé àwọn kó sàǹfààní lára rẹ̀ nígbà ibi àìdá rẹ̀ ń gbà àwọn kó sàǹfààní lára rẹ̀ rí ọjọ́ akọ̀ndẹ́mù yẹn yẹn báwọn àwọn náà ò fi kankan sáyé láì nídìí wọ́n wá ní iṣẹ́ ọlọ́run ò rí ẹ̀rọ ó dìde eléjọ máa mùsùlùmí ẹjá máa ronú sọ̀rọ̀ lọ ẹ sì já ní totally submission fún ọba tó dá wa lọ́nà ọba àlejò ọlọ́sẹ̀ yìí gbogbo ẹni tí ọba ti ní totally submission kó jẹ́ sí wípé ó gbà wípé ntọ́nà ọba ti wí náà ni tọ́nà ọba ti sọ náà ni. ọlọ́ọ̀bà àlejò ọlá ní sọ́tù ká nínú sọ́tù làásàbù gbogbo ẹni. kọ̀mẹ́ká nà ní mú ما كان لمؤمن إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة هذا قال أنا نقول لك تؤمن كان tọ́lá bá ti sọ pé báyìí ni mo fẹ́ kẹ́ ẹ ṣe kọ́ ẹ náà tọ́lá ọba yẹn ọbí mi lára mu eléyìí ilé ìwé ló pọ̀ bí mi lára mu ẹlòmíràn wà lọ kọ̀ọ̀kan kú sọ pé táwa lọ gbé sí humanity àwọn ọ̀gbẹ́sì kìíní what kind of humanity are you talking about? ṣe ọlọ́run bá da aláwọ̀ aláwọ̀ ní kọ̀lákọ̀ ọwọ́ ńlá tí ìbùnú kọ́ bí tó ọ tó ni tó ọ ní ọmọ ṣùgbọ́n tí bá sọ fún ọ wípé yẹn omi o wọ́n rọ sílẹ̀ o kọ́ ibi ó ibi ó ní wọ́n máa lọ rọ epo bírèkì sílẹ̀ wọ́n ní ẹ máa rọ pẹtrol sí wọ́n ní ẹ má wọrí gàrí epo ló tó ń jẹ́ epo bírèkì la ẹ̀dá sílẹ̀ yóò lọ wọ́n lè pé jìn yóò láti dáadáa ó gbádùn ọlọ́run tó dá wa tó kírètì wa láì tara ìsí ó ti mọ tó fi sísẹ́mù ẹnìkọ̀ọ̀kan wa. àwọn dókítà àwọn onímọ̀ ìṣègùn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ṣe rí yẹn ló fà lóbi jẹ́ títẹ́ lómi ọ̀pọ̀lọpọ̀ náà àwọn dókítà tẹ́ bá rí tó bá jẹ́ kínní kẹ́tọ́ lè describe oògùn fún yàn ọ̀nẹ́gìn omi ọ̀sán pé ní kọlọ̀ ti tẹ́sì wa náà torí pé òun bí yìí mọ̀ yìí pé wọ́n jọ́kùnrin èmi náà jọ́kùnrin adúdú èmi dúdú wọ́n dúdú ìyẹn òdì tánù pé ti ń ṣe ń gbà náà ní sèmi náà òkú nǹkan yẹn máa ṣẹlẹ̀ o ṣẹgbẹ́ symptoms nǹkan tí wọ́n jọ máa jáde ó lè jẹ́ ẹ̀sẹ̀ ìtọ́nà ṣùgbọ́n pọ̀pọ̀ ní kíkẹ́ wa. nígbà tá a bá rí báyẹn táwọn onímọ̀ ìṣègùn bá sì lè gbìyànjú tó ń rí yẹn ọlọ́run bá tó wá dá wa fóònù wa ti mọ̀ wá lọ́kọ̀ọ̀kan ó máa ń tó fìtì wa ó máa ń tó yẹ wa ó máa ń tó fẹ́ àṣe ó máa ń tó ọ̀fẹ́ àṣe ọlọ́run wa ló pàṣẹ nǹkan báyìí ni ẹ máa ṣe nǹkan báyìí ni ẹ máa ṣe àwọn èèyàn wà gbára kùránì mú wọ́n máa fi ṣe ẹ̀yẹ wọ́n máa sọ pé kọ́dà àwọn sọ̀hábẹ́ kan náà ṣe láì àwọn ànábì kan náà ṣe láì léyìí tí ó sì sí ẹ̀rí lórí tí wọ́n ń sọ yẹn. ọlọ́ni gbogbo rẹ̀ àwọn tó bá rí bẹ́ẹ̀ alladhina kafaru bi ayati rabbihim ọlọ́ni láwọn tá à ń sọ yìí àwọn lẹni tó ṣe wípé wọ́n sá ìmoore pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba tó dá wọn ìyẹn nìkan kọ́ wálé kọ́ wọ́n fọyọ́ yẹpẹrẹ mú káwọn pàdé ọlọ́run jọ́ wíyà rìkì ámà á jọ̀mọ́ eléyìí yẹ kọ́ ba ìdí àti ẹlẹ́rú o. ànábì ní gbẹgbẹ́ nkánukú wa láti níwájú ọlọ́run ọlọ́run wọn bá wa sọ the very first man kò ní sí òǹgbù kankan tí bá wa tù á gbọ́ tí a bá ti gbọ́ kankan rí nípa ọjọ́ ìgbéra sàbàtàn yùdílù umùlọ́wù yóò mọ̀lẹ́ àdìlà ilá àdìlù. àwọn méje kan bẹ wọn wà lábẹ́ bòjì ọlọ́wọ́ ọba níjọ́ tí ò ní sí bòjì kan àti bòjì tọ́lọ̀. ibi àdìsí ọyẹ kan gbàgbọ́ yẹ pé ọjọ́ náà rọrùn tọ́lọ̀ sọ yẹn. àwọn tí wọ́n bá nírú ìròyìn méje yìí àtàwọn àdìsí ń dọ́gba àtúntò nǹkan ní àwọn ni wọ́n lè bọ́nu wàhálà ìjọ ó kálukú wa nu wàhálà láwà. kọ́dọ́gba àdìsí mi náà sọ pé ága ọ̀pọ̀lọ́ wọn sáti ẹ̀dájọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ wa gbàgbé pé èèyàn pàdé ọlọ́run ọba jọ̀hún torí pé ọ̀tọ̀ bá mọ̀ kọ́ pàdé ọlọ́run ẹ̀ kó ronú kó tún taburú bọ́ mọ̀làkejì ọ̀tọ̀ bá mọ̀ kọ́ pàdé ọlọ́run ẹ̀ kó ronú kó tún kó nira sí gbèsè ayé mọ̀làkejì rẹ̀ sábàbí ẹlòmíì ní nira wọnú gbèsè ayé ẹlòmíì donú òkú lẹ̀ àbíkẹ́lá fẹ́ sọ pẹ̀lú àwọn àtẹ́ńkì náà pàwọn èèyàn ah business gan jáwó nìyẹn ẹ wá kidnap ẹni ẹlẹ́ni gbogbo ìrònú tó bá níbi tó wà ibẹ̀ náà ló ti dìtẹ́lọ́pọ̀ àwọn oríṣiríṣi àìsàn tẹ̀pẹ́ àìsàn náà lọ padà pa tó fi jáde láyé nígbà tó jáde jáde láyé. ọwá ní ọwá lówó tán ọwá lọ mọ́ṣáláṣí ọwá lọ lọ tọrọ àforíjì bó o ṣe àṣẹkùn láì nígbà gba ọlọ́run nígbà. torí tó ṣe yẹn bẹ́ẹ̀ lọ́tún bẹ́ẹ̀ yóò gba nǹkan nínú ìyàrá ìfìyàmà bẹ́ẹ̀ ṣẹ́gun yẹn gbogbo àwọn sẹ́yìn tó ń kó lé ní ó di aládàámà gbèsè gẹ́gẹ́ bí dáfọ́ láti nìkan aládàámà gbèsè ni ọ́ ìjú kálukú wa ẹja bẹ̀rù ọlọ́wọ́n ba káfí sọ fún wa pé ọ̀hún ìbá wọn sọ pé mùsùlùmí òun gbogbo bá ti níbi aburú báńkì ìsìnkú kọ́lá mùsùlùmí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ìkú ọ̀gbọ́dọ̀ kẹ́sìn mùsùlùmí lẹ̀ àti mùsùlùmí tẹ̀sìn ìrọ̀bá yẹn lókù yahoo ọ̀hún mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sílẹ̀ torípọ̀ ọ̀gbọ́dọ̀ mọ̀ pé ọgbọ̀rọ̀ wọn pàdé ọlọ́run ọba. gbogbo ẹni tí a bá ti bá àwọn àti aburú lọ́wọ́ rẹ̀ ó túmọ̀ sí wípé ìgbà náà ayàtọ̀ náà ọba àdìsọ́lá sọ yìí ulaika alladhina kafaru bi ayati rabbihim ọ̀sà ìgbàgbọ́ tí àyà tó ní ọmọ sàbúrú ọ̀sà ìgbàgbọ́ sáyà tó ní ọmọ parọ́ ọ̀sà ìgbàgbọ́ sáyà tó ní ọmọ jalè ọ̀sà ìgbàgbọ́ sáyà tó ní ọmọ ṣèṣìnà ọ̀sà ìgbàgbọ́ sáyà tó ní ọmọ mutí ọlọ́ni irú àwọn tá a sọ yìí látara bẹ́ẹ̀ báàbí kan ti á máa lù ú níṣẹ́ wọn bá bàjẹ́ níwájú ọlọ́run pápá jùlọ jẹ̀má èyí tó tiẹ̀ wá burú ju gbogbo àwọn eléyìí tá a sọ yìí lọ òun náà lẹ́bọ na gbẹni ìdá nẹbi ìlànà làyà na amẹ́lò. bí mo ṣe fẹ́ràn lẹ́tọ́ rẹ̀ ànẹ́rì kí fẹ́rẹ̀ lómi ìtọ́ kí ìdílé fẹ́rẹ̀ lómi ìtọ́ bí wọn náà bá ṣe ẹbọ ṣe ìrọ́bà ìjọba jù ọlọ́run kọ́dà wàhálà ta kún náà nínú ẹ̀rọ kàfẹ́rì ni tó bá dìgbò wọn lè fi ara ẹ̀wù kẹta máa bọ̀ nínú àwọn tó fọ́ọ̀tì náà nìwọ́n náà wa. tọ́lọ̀ bá ti lè sọ̀rọ̀ tó le tó wà ọba nẹ́bí níbo ọ̀dájú dàmírù mu akọ́bà ẹ̀jẹ̀ ni ìyìn fẹ́ sọ ìyá àmẹ́rì gbẹ̀ngàn mi bá yí o. ọlọ́wọ̀n kò fojú rẹ wú ẹbọ bó bá ti dì í mẹ́jẹ̀ bọ́ wọlé ẹ̀rú ẹ o bó bá ti dì í mẹ́jẹ̀ kẹ́ bọ́ ọláyé nu ẹ̀rú ẹ o ní ìgbésí ayé rẹ o ìwé tàwa ń sọ pé ẹbọ kọ́ńkàlù kó kíyèsí bá àwọn nǹkan tó jọ mẹ́bọ kábọ́dọ̀ ìpẹ́ntì forí balẹ̀ fún sàlẹ̀ ẹ ti ẹ̀ wo báyìí ẹ ti ń polongo ẹ̀ fọ báyìí mo torí mẹ́rìírí kan lórí íńtánẹ́ẹ̀tì lánàá mẹ́rìírí lójú mi báyìí àyàn fáwọn àti máa sọ pé ọlọ́run bá wa dé nínú àmẹ́tìjà ọlọ́run bá wa pa náà dẹ́bọrẹ́ lẹ́nìkan náà bá ń sọ mo ti kárí lè yorùbá ni o onítọ̀ ọwọ́ atásùkù báyìí ọwọ́ gbé àfa àmọ̀kó lòdò kan wáyé pé ọlọ́run kọ́ bá wa fi àwọn àfa àwa yìí kọ́ bá wa fi wọ́n mọ̀nà sínú ìfẹ̀ṣe kán lè bá a máa gbé súnà ìṣẹ̀ṣe ga kí wọ́n bá a lè máa rẹ bíbí àkàkọ́ bá a lè máa rẹ súnà tànẹ́bì lẹ̀ àfẹ́nìkan bó ṣe kọ́ ọ́nù yorùbá mẹ́rin nù mú nìkan ọlọ́mọ sánú wa. ẹsùn oúnjẹ yóò ayé lẹ́nu oúnjẹ tá à ń sọ yìí náà níbi àwọn wá gbáraka gbáraka àti àwọn àáfàá ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá náà ti di oníṣẹ̀ṣe ẹ̀mẹ́jì ọlọ́jà tara wa jẹ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àáfàá wọ́n ti di oníṣẹ̀ṣe o. omi náà ń sẹ́fá nínú ilé náà àwọn àfàtẹ́rí wọn. nípa ẹ̀fọ́ omi ìbẹ́ náà ó gbọ́gbọ́dọ̀ wọ kọ́lọ̀ aṣọ mi nítorí sẹ́nu ìbẹ́ náà lómi bẹ́ẹ̀ ni wọn á kó gbogbo wọn náà o tòrẹ́ lómi náà fúnra náà bí náà lọ dájú wáìtì náà ni fún mùsùlùmí ṣùgbọ́n àwọn ti bá a débi wípé bẹ́ẹ̀ rí gbogbo ẹ̀ pátá white white ni ó sì ṣe ní tóun fi ṣe tí ọba ti ní tóun fi kọ́ra ànábì náà láìpẹ́. àlejò máa mùsùlùmí ẹja sọ̀ra níbi gbogbo nítorí lè mú ẹbọ wọn ní ẹrú wa nítorí lágbára jù nìyẹn torí pé ibi tẹ́bọ bá ti wọ̀ gbogbo iṣẹ́ tó ṣe pátá lọ́pàá ìjẹ́sẹ̀jú kan bẹ́ẹ̀ náà ọlọ́ọ̀bà àdìpẹ̀lá ní gbogbo àwọn tó wà lè bàṣẹ wa jẹ́ náà ká má dé díẹ̀ torí pé gbogbo ẹni tó bá sáyẹn mọ̀ ọ́ tó kọ̀tù wọn ọlọ́run tó gbàgbé kó wọ́n pàdé wọn ọlọ́run jọ kan fàábì tó ti ámẹ́lì wọn iṣẹ́ wọn bàjẹ́ ni. fọláàánú kì í mú la ohun ìyàwó mẹ́lìkì yá màtí wá jìnnà ọlọ́run tó bá ti jọ́gbẹ́ ní àlèkì yá náà ó ń tọ̀ wọ́n wàá fúyẹ́ yóò ju kẹ́ni lọ yóò ju apá ẹ̀fọn lọ yóò ju kẹ́ni lọ yóò ju apá ẹ̀fọn lọ. ayọ̀ yìí pẹ̀lú gbọ́ ọlọ́run àwọn tí a bá rẹ̀ náà mú ibùdó kẹsìrì ní tọ́ka sí gangan kọ́lọ̀ ń kójá jọ̀lá lọ àkọ́kọ́ fún àwọn yẹn nítorí àsìkò wa. ṣùgbọ́n àwọn ọba àlejò ọlá ń sọ tí wọ́n ti wọ̀nyí táwọn oníwọ̀n ní wọn àní ní pálù kan jọba àlejò yàmà ó kú yẹ ẹ̀rì òfin wọn ó kú yẹ ńjọ náà àwọn gangan ó kú yẹ. ẹni pé ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn tá a sọ yìí gbogbo ṣẹ́ tí wọ́n rò pa àwọn ṣe tó jọ wọn lójú yẹn àwọn agbésúrò sùn kò ní tẹ̀sùn kẹkẹ́ àwọn gan fúnra wọn náà bí wọ́n ti tóbi tó láyé yẹn láti wọn sórí òṣùwọ̀n wọn ní ìfìdí báyìí lọ wọn ní tẹ̀sán kankan. Bàbá ni dhalika jazaa'uhum jahannam ẹ̀sán tá a sì san wọ́n jọ́ náà nínú jahannama. Bima kafaru pẹ̀lú àìmọ̀re tí wọ́n ṣe wàtàkàdù ayati fún wa mú ọ̀rọ̀ ìmí ọlọ́wọ́n bá wàrúsùlì àtàwọn òjíṣẹ́ tá rántí wọn oṣù wa mú ní ẹ̀yẹ láyé wọ́n mọ̀ ọlọ́run sí ẹ̀yẹ wọ́n òjíṣẹ́ ọlọ́run sí ẹ̀yẹ wọ́n mọ̀ fà àwọn àbá àti tiwa àti ti ẹ̀yẹ wọ́n mọ̀ wọ́n àkọ́rá ni wọ́n mọ̀ tún títí wọ́n mọ̀ tún ẹ̀yẹ bó ṣe wù wọ́n. ọlọ́run àwọn tó rí bẹ́ẹ̀ dáadáa dájà sáwọn jahannam iná jahannam lẹ̀sán wọ́n mú ayé mi ọlọ́run àwọn òjíṣẹ́ mi ọlọ́run wọ́n mú wọn ní yẹ̀yẹ́ ẹ̀wọ́n náà tuntun bá wa sọ̀rọ̀ ṣẹ̀mọ́ mùsùlùmí ẹja máa ronú sọ̀rọ̀ ọlọ́run abẹ́lẹ́ nǹkan náà kó tán àná sí ní tàbá kùsù gbogbo tó bá ti fún kálukú wa náà ká ronú sí o abẹ́lẹ́ wọn bá lè tọ́lá kọ́lọ́ nǹkan mọ́sà gbogbo wa náà sí ní tàbá kùsù sallallahu ala nabiyyina